ẹ̀gbọ́n mi at mm. last inú mi dùn. ah mi lè sọ bí inú mi ṣe dùn tó inú mi dùn ayọ̀ mi kú. ẹ wò tí wọ́n bá gun ẹṣin nínú mi wàláì wọn ní kọsẹ̀ láéláé. àyè ah, mi ah. ń kọ́ gbogbo tó bá gun ẹṣin nínú tèmi fúnra mi wọn ní kọsẹ̀. ah àbúrò mi ṣoríire. kí ló ń dùn ún yín ṣé kì í ṣe pé ìwọ lọ lóyún. Ah, oyún bíbá o <laughs> dáàdi mo ní good news fún yín. Eh, good news. àní mo ti jẹ visa lọ́dún ẹ kí wàá ní good news gangan good news ẹ lèmi fẹ́ gbọ́. a ní mo jẹ visa lottery. mi ò sọ pé kò jẹ àní good news ibẹ̀ gangan kẹ́ ti ṣàlàyé fún mi. bọ́yẹ̀ ọ̀nà sàdáde àní èèyàn jẹ visa lottery láti fi travel lọ sílùú òyìnbó. mo rò bí nǹkan rọlù ẹ tó bá jẹ visa lottery ó jẹ lọ tú dànù wá ṣé nǹkan jẹun lórí ìwà ọmọdé yìí níwọ̀n tí mo ti bá sọ̀rọ̀ yìí pé tó bá ti tó èjì yo o máa kọ́ṣẹ́ iṣẹ́ tó máa tó ẹ jẹun ẹ wá sọ fún mi pé ìwọ jẹ visa lottery mo ti gba fọ́ọ̀mù télọ̀ fún ẹ o. télọ̀ bíi ti báwo. ẹ wọ́n mi lè kọ́ télọ̀ mi lè kọ́ télọ̀. Ah, ṣé ẹ understand nǹkan tá a sọ ní dáadé àmọ́ jẹ lọ́tìrì láti fi travel out lọ sílùú òyìnbó mm-hmm. láti lọ fi sórí ẹni kó lọ kọ́ télọ̀ télọ̀ ọ̀kẹ́. torí ẹni ò pé télọ̀ kì í ṣoríire mo rò bí nǹkan dààmú orí ẹ mo kú lórí ni wò mo ti gba fọ́ọ̀mù mo ti lọ bọ́ọ̀gẹ́ ẹ ọ̀gá ẹ̀ tó máa kọ́ ẹ̀ṣẹ́ mo ti lọ bá àti gba fọ́ọ̀mù owó ló sọ pé lọ mú wá owó yẹn ni mò ń wá kiri. ọ̀dà mi lè kọ́ sí lọ mi lè kọ́ sí lọ. Ah, bọ́dáàdì báwo ló ṣe èrò mi understand bẹ́ẹ̀ yẹn ṣe máa ń ronú ṣá èèyàn jẹ lọ́tìrì yẹn tún ní kó lọ máa kọ́ télọ̀ dáàdì. kò ń ṣẹjọ́ wọ ó ti yẹ tó máa máa fẹsẹ̀ gbálẹ̀ kiri pẹ̀lú àwọn ọmọ yahoo àwọn boys ẹ̀ tó máa ń gbé kinní sẹ́yìn sẹ́yìn ẹ̀ ẹ́ ìwọ́gun ò níṣẹ́ kankan tó ń ṣe látìgbà tó ti jáde secondary school fọ́ọ̀mù ti tiẹ̀ mo ti lọ gbà á ẹ mi ò kàn tí ìráyè titi ẹni ṣiṣẹ́ bábà ni. bàbá. ẹ máa kọ́ ní kọ́ gẹ gbogbo irun yìí lórí ẹ o ò níbi kankan lọ mo fi gbogbo nǹkan ni mo fi búra o ó yá bẹ̀rẹ̀ sí ní ṣèǹjì máa ń jẹ kó bẹ̀rẹ̀ sí ní tún tóru ààrẹ ẹ pa ìwọ ìwọ lọ sí amẹ́ríkà àbí òní ọjọ́ fisa lọ tú dànù. Ah. ṣó jẹ́ bisikíìtì àbújẹ́ ti gọ́ọ̀mù tó. Ah. máa fi gbogbo ìgbésí wo bàjẹ́ gbogbo nǹkan tí mo ní máa fi ṣépè fún ẹ tó bá kọ́ṣẹ́ télọ̀ àbí nǹkan ṣe léyìí ó fẹ́ gbàgbé sí ayé mi jẹ ni àwọn èèyàn sóríire ń di tailor wọ́n wọ́n wọ́n design wọ́n rán ṣe mí wọ́n rán bófò wọ́n rán gbogbo ẹ̀ wọ́n á sọ pé wọ́n kàn ń lọ sí ìlú táwọn èèyàn rí ìlú onílù orí opportunity kọ opportunity ni mi ò tẹ ẹ lọ́bi tí mò ń lọ mọ́ ó yá dìde báyìí kó wá lọ dáná àbí nǹkan ṣe lè tí n bá sàǹgẹ̀ ó yá dìde dìde ó ń lọ sí Amẹ́ríkà wo mò ń bọ̀ àbáwọ̀ o ojú ẹ̀ ojú. kí ni ò tó pààyàn lẹ́gùn ẹ ẹ̀gbọ́n mi kí ni ò tó pààyàn lẹ́gùn ẹ dúró náà mo fẹ́ bí yín ṣé dáàdi kọ́ ló bí mi ni. wọ́n ti ṣe ń bèrè request dáàdi ló bí ẹ dádì ló bí ẹ àwọn náà bí màá náà bí àwa méjèèjì náà. ẹ wo kò tí ẹ yé mi báwo lọmọ yẹn ṣe máa fẹ́ ṣoríire tí bàbá yẹn dẹ̀ máa takò ẹ ẹ̀gbọ́n mi ó ti sú mi. o ṣáà mọ̀ pé ìwọ nìkan kọ́ ni dádì ń ṣe bẹ́ẹ̀ sí bó ṣe ń ṣe sí ẹ náà ń ṣe sí èmi náà ó jọ ń tìrìtì wa badly bákan náà ni o ṣáà mọ̀ bọ́ kò sí nǹkan tá a fẹ́ ṣe ju pé nǹkan téèyàn bá ní èèyàn máa gbà bẹ́ẹ̀ náà ni bá ṣe ń manage wọn bọ̀ látijọ́ bẹ́ẹ̀ náà la ṣe máa continue láti máa manage wọn ẹ jẹ́ kí n ṣèlérí kan fún ẹ torí gbogbo ọ̀nà tó bá máa gbà ní ayé la máa wá tó máa fi lọ máa sapá mi lórí ẹ máa make sure wípé i get wo tíkẹ́ẹ̀tì yẹn tó lọ. ẹ ṣe gbọ́n mi. má jẹ́ kí nǹkan ti dáàdi nǹkan má yẹ kó wé ẹ̀ dá tó ti bọ́. ẹ wo àbí kí n lọ ni o àbí kí n lọ ni o àbí kí n lọ ni ẹ bá mi wówó o. báwo rí o mọ èmi náà mi ò ṣáà níṣẹ́ lọ́wọ́ bọ̀ màá ṣáà tíra gbogbo pa tí n bá lè gbà ni màá ṣe lórí ẹ̀ tó ti bọ́. ẹ ṣe gbọ́n mi má wàá gbé gbogbo yẹn fáwa kò sí lámbà tó fẹ́ múlẹ̀ lé ní ìtawà máa gbà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ visa mà la pé visa tó jẹ́ pé ẹlòmíì ṣì wà lẹ́nu ẹ̀ lẹ́yìn forty years òun ló wá wọlé tó ẹ wá wo bí wo bí ó bá mọ bó ṣe máa wọ ẹ fáwa ni o àfẹ gbọ́ sórí kankan lẹ́yìn kó ṣe kí ni ó gbá wa jáde àbí kí lẹni mo sọ. ẹ̀yin ọ̀rẹ́ mi lóòótọ́ ni nǹkan ayọ̀ ni àmọ́ báyọ̀ ṣe wọlé báyìí nìbànújẹ́ tẹ̀lé ẹ̀. àwùsùbí láìmínà ṣètánira jíǹbísí mi láìra mọ́nìrín ọlọ́run má jẹ́ ká rogun ìbànújẹ́ ìbànújẹ́ kẹ̀ ṣàlàyé fún wa kí ló ṣẹlẹ̀. ẹ̀yin ọ̀rẹ́ mi ọ̀rẹ́ dáàdì ló ń fún mi ní kọ̀ọ̀sán ó ti sú mi ẹ́ mo jẹ visa lottery mo sọ fún dáàdì inú dáàdì ò dùn sí wọn ti ẹ̀ rí gẹ́gẹ́ bí nǹkan ayọ̀ rárá. kí ló dé tí dáàdì ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn àbí ṣé kò ń ṣe pé wà àti dáàdì jọ ní misunderstanding kan kó má yẹ pé torí ẹ̀ lọ ṣe wùwà bó ṣe wùwà yẹn o. olùsọ̀rọ̀ báyìí láti dáàdì bá wà ní ìgbà nígbà tó máa ó tún tẹ̀ wá ń dùn mí ni pé dáàdì làwọn ò ní dá sí i rárá rárá. dáàdì làwọn ò ní dá sí kẹ ẹ jọ Désọlá ṣùgbọ́n máa ń sọ pé dáàdì ní àbúrò kan. yes ma. ó mọ nǹkan tí èmi máa sọ fún ẹ èmi máa ní bóyá kó lọ bá àbúrò dáàdì o kó explain gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kó sọ fún wọn àbí wọ́n ṣàlọ́lọ́ bá ẹbẹ dáàdì. ó dẹ̀ ní point o kẹ́ tó ṣe ọ̀rọ̀ family problem ti because ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ family problem tẹ̀gbá wa jáde gbé wa jáde wá ṣàlè rẹ́rìn rẹ́rìn jáde. ọ̀rẹ́ mi kò yí sí o kí lè kọ́ bẹ́ẹ̀ yọ̀nà congrats. ó ṣègùn pàdé mi ó ṣègùn. láti la court of mark. kò ṣèkọ́ tó yí sí ọ̀rẹ́ mi o ah, ọ̀rẹ́ mi mo yọ̀ fún ẹ gidi gan o. <laughs> ṣòye ọ̀rẹ́ mi kí n má kàrọ̀ fún ẹ ó sì ń ṣe mi gan bí àlá ni ẹ̀bọ̀n ní wọ́n pé kò yí sí láti meet up pẹ̀lú court of mark court of mark pé tí wàá há ìbá ó dùn mọ́ ọ èmi náà mo mo kàwé hmm. mo dẹ̀ tún gbàdúrà ẹnka fíìmù pé bóyá ọlọ́run kàn wo ná láì láti dé mi ládé ni ọlọ́run kàn wo ná rẹ̀ láti dé gbogbo effort mi láti dé ládé ni I know it's not easy it is not but aṣáàdúpẹ́ fọlọ́run ẹ ṣe dẹ̀ rí um, ìwà àtòjú náà tí wọ́n mi ò ní fẹ́ kẹrù o sori I believe that it's time for everything mo dẹ̀ feel pé bóyá ó ní reason kan tí ọlọ́run ṣe ní kọ́ máa mọ̀ ẹ́ tó ṣe dá yín dúró di ọdún tó ń bọ̀ and i believe pé by this time next year ẹ̀yin náà máa join mi. àdúrà tèmi náà nìyẹn. agbára Ọlọ́run agbára Ọlọ́run. ó ti sú mi ní mo parọ́ fún ẹ hmm. lójú àwọn èèyàn sì èèyàn kò dàbí pé yóò mọ̀ ọ́ ṣe ni pẹ̀lú gbogbo wàhálà yàn láti jọ yìí. sori mi ò ní fẹ́ kó o bẹ́ẹ̀ o mi ò ní fẹ́ kó o pé lójú àwọn èèyàn abẹ́ nìkan ìwọ ni wọ́n mọ nǹkan tó ń fèsì rẹ̀ mọ nǹkan tí ò ń ṣe tèmi ní kí wọ́n fi di next year mọ̀ èmi náà mọ̀ mo ti máa wọlé mo ti máa mojú lẹ̀ then màá dẹ̀ tuntun mọ bí ṣe put into at least èmi máa ti ní experience dáadáa so by next year tẹ́yìn náà bá tẹpá mọ́ wẹ̀yìn tẹ̀sẹ̀ tàdé àdúrà support by next year ó máa mú yín now you don't have to think about what poor people will say. iṣẹ́ ọ̀rẹ́ mi inú mi ti ẹ̀dùn bóde ṣe ń encourage mi lágbọ́ ọlọ́run ọ̀dẹ̀ ń gbàdá pé ọlọ́run gbàdá tàwa náà lágbọ́ ọlọ́run àmín àmín sórí àìlè wètò láti wá pẹ̀lú ẹ̀mí sùkúl káà náà jọ máa ṣe é bí ti papọ̀. honestly mi gan mo tiẹ̀ ṣe ń imagine bí ṣe máa cope with you guys honestly I've been thinking how we fẹ́ cope but I just have to make a choice. What next buying, sàn ọ̀rẹ́ Ah, Owó náà ni àbí owó náà lè máa fi ṣe everything but um, mom sí me ti mọ̀ náà pé mo ti gain admission, and wọ́n dẹ̀ ti promise that help tó bá ṣe ta ló fẹ́ ṣe. Sori mom sí ẹ̀ try gan fún ẹ gan o. Ah. Tó bá ní pé onídìí kan kékeré bá wọn sáré support ẹ fast fast ni. Àbí tẹ́wọ̀n bá ti ní ìyá ọ̀hún ní choice báwọn náà lọ bí yàn sáyé then ní tèmi wọ́n invest in me because tèmi náà bá graduate nsìn tí mo ń ṣe tí mo lówó definitely máa tọ́jú wọn now. so wọ́n invest in kò ṣe é dá ìpàdé mi.

They saw Allah. Yeah. Whenever in the house. Salah Fian. Ẹ̀gbọ́n ẹ̀ kọ́. Bọ̀dá mi ń kọ́. Ṣé o sì fún bẹ́ẹ̀ tó lẹ́ ṣe gbọmọgbọmọ fẹ́ mi ò fẹ́ mi ò fẹ́ mi? Báwo kọ́ ni ìgbà yìí? Mo ní bí o ti fẹ́ wá ìtọ́jú Rárá o, mo jẹ́ bísà lọ́jọ́. Irọ́ ó serious. bẹ́ẹ̀ni. ah olówó ṣeun ṣeun ṣeun ṣeun ṣeun wow congratulations tìlú wo. àwọn mọ́mí kọ́kọ́rọ́ kan bí ní ajá jẹ́ ọ. ẹ wo inú dádì mi ò dùn sí o wọn ti ẹ̀rí gẹ́gẹ́ bí nǹkan ayọ̀ rárá ṣe ni wọ́n fárígá wọ́n ní mi ìlú travel. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ti sú mi gan mo ti bá wọn sọ̀rọ̀ títí tí wọn ò dáhùn ìbọn náà bá wọn sọ̀rọ̀ wọn ò dáhùn wọn ní ní tọ́ọ̀bù. ẹ kí ni nǹkan tó wá ní ó ṣẹlẹ̀ kí wọ́n lójú. kò yé mi náà. yes come in tani. àkọ́mì. ẹ̀mí ni. wá. ẹ̀lẹ́ káàbọ̀ kú òdì. ẹ̀rọ mọ̀ ẹ̀ bá sì mọ̀. ẹ̀sà ṣó lè dùn. ẹ ó dùn àǹtí désọlá ẹ káàtàn ṣe wà pa báwo ni things ẹ̀dọ̀ wá omi ìmọ̀ pẹ̀lú àlẹ́ o ìgbà tí wàá check in tó jáde ọkọ̀ hmm, pé mo yín wà fún tẹ́kùn ìwé yìí. ọmọ ilé ńlá fi ń jáde ìṣòro àìkú mọ̀ rẹ̀ torí gbà mí táìjì nìkan ta mi tí ilé ẹgbẹ́ mi bá wá sàpàdánù gbà mo lè ti rí lẹ́gbẹ̀ẹ́ títí ìṣòro tí ó bá wà lọ́jọ́. ẹ wo ẹ mi ẹ jẹ́ lọ bọ́ṣọ̀ mi lọ fresh ni máa padà wá ṣe fún mi adésínà mo ń bọ̀ dúró mi kò sí wàhálà ẹ má ti lọ mú bọ̀. kí ni wọ́n ní kó lọ kọ́. iṣẹ́ dé lọ. ṣé bàbá mi ò gbádùn mi ẹ̀dùn ṣé gbóhùn láàfin àná àwọn ti fi sá lójú wọ́n ní kó má lọ àwọn olówó sí i kó lọ kọ́ iṣẹ́ tẹ́lọ̀ kó mú ta sílé pẹ̀lú rẹ̀ àkọ́bá ní sọ ọjọ́ tó bá wọ̀ pé ó máa wà nílé throughout that day ṣó ti yẹ láàrin èmi sí bí ọ̀tún àná mo gbà mí láàbò ṣó ti pọ̀ ó dẹ̀ tètè rí ó má lọ jẹ́ pé bàtí bá ti bà mí sọ̀ ṣó ti yẹ kó jẹ́ pé bí ewu alẹ́ àbí sí ìdájí kùtùkùtù màá lè má gba ilé bọ̀ ṣó ti pọ̀. Àyọ̀ká. Màá mi. Kí ló dé tó jẹ́ ń gbádùn tó kàn? Mo fẹ́ rí mi, mo fẹ́ rí mi, mo fẹ́ rí mi. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Ọ̀rá mi, ẹ ti máa búrò tẹ̀wọ̀n. Ẹ mọ̀ pé tí nǹkan bá mú mi lára kankan, ìyẹn ni dúró sọ fún yín pé mo fẹ́ wá rí i. Désọ́lá ni mo rí. Ó ń ṣàwọn àlàyé kan fún mi ọ̀rọ̀ yẹn dẹ̀ fàríyànjiyàn láàrin mi àti ẹ̀ torí mo mọ̀ pé <laughs> ó ti parọ́ mọ́ yín ó wá ní òun ò parọ́ pé kó dà kó lè dá lójú ó ní kí n wá rí i. Desola àìkí ló sọ pé dé. ó ní òun jẹ visa lottery pé ẹ̀dẹ̀ ní kò sọ náà bẹ̀ pé iṣẹ́ ni kò ń lọ ọkọ̀ dandan. ẹ tòótọ́ ló sọ fún ẹ. <laughs> èmi ti sọ fún yín pé tó bá jẹ visa lottery kó lọ pọ̀ bẹ́ẹ̀ ni kó wá bìkan lọ pọ̀ sí nítorí pé ìfẹ́ inú ti tèmi ló máa ṣe nígbà tí òbí èèyàn bá sọ pé ìwọ ọmọdé yìí o lọ kọ́ iṣẹ́ o ọ̀rọ̀ iṣẹ́ náà ni mo ṣe ń bá rìn kó tó wá bá mi pé pẹ́pẹ́sẹ́ òun jẹ visa lottery mo ní láti bó síbò tó bá jẹ́ o jẹ́ wábìkan lọ pọ̀ sí a léèyàn nílùú òyìnbó a ní èèyàn nílùú òyìnbó iṣẹ́ lèmi fẹ́ kó kọ́ lọ́kọ́ télọ̀ kó kọ́ṣẹ́ kó kọ́ télọ̀ télọ̀ ń sìn iṣẹ́ gidi ni ń jẹ visa. bàdá mi bàdá mi. kí ni. ẹ dúró gbogbo nǹkan báyìí lè fi jọ bàbá mi gbogbo ohun tí yóò dá báyìí pátápátá pátápátá báyìí lára bàbá mi lẹ kó ẹ dẹ̀ mú ìwà yẹn ọlọ́run ló yọ yín o tó bá jẹ́ wípé ẹ lọ ṣe àṣìṣe pẹ́rẹ́pẹ́ ẹ lọ fẹ́ obìnrin méjì papọ̀ ni ṣẹ́rí tẹ bá wá ń hu àwọn olúwa báyìí láàrin àwọn ọmọ ológun bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọmọ ṣe máa ṣoríire tẹ́ ẹ máa sọ wípé ìkókó lọ pọ̀ visa lottery ẹni pẹ́pẹ́ sí torí pé àléyàn sí òyìnbó orí ẹnì kọ́kọ́ láàrin ẹbí orí ẹnì kọ́kọ́ ni oríire ti ń bẹ̀rẹ̀ ni. bẹ́ẹ̀ náà ni bàbá mi máa ma sọ wípé ẹ kí ni Eh, important eh, pé kí obìnrin kó kàwé kan rẹpẹtẹ tọmọbìnrin bá ti kàwé níwọ̀nba díẹ̀ eh, kó ṣàtìmọ̀ ọkọ kó mọ̀ ká kó gbọ́n tán bá ń wí kọmọdé lọ kọ́ṣẹ́ lẹ́yìn iṣẹ́ báyìí kó gbà ọkọ lọ irú gbèsè burúkú wo nìyẹn. ṣé ìyá ṣé ó ti burú jù àbó ti pọ̀ jù tí ìyá bí wa tó bá bẹ̀rẹ̀ oríire láti ọmọ tó ti ara ti ń jáde ṣé kò lè ran àwọn ọmọ tó kù ni. torí èmi ò èmi ò bá yín argue tó bá sọ pé dandan gbọ̀n òun fẹ́ lọ jẹ visa lottery àbí òun lọ sílùú òyìnbó kó máa lọ bọ̀ kọ́bọ̀ tó yọ ọ̀níní ó mọ̀ ọ̀níní èmi ò ní fi sílẹ̀ o. ọ̀rẹ́ mi máa filẹ̀. mi ò ní fi sílẹ̀. Akànjí. Àyọ̀ká. wàá filẹ̀. mi ò ní fi sílẹ̀. a ní wàá filẹ̀. ọjà mo ti gbọ́ tó o bá gbọ́ ti tèmi mo gbọ́ ti tiẹ̀ ṣé ti gbọ́ èmi ń sọ fún gẹ́gẹ́ bí ẹni tẹ́jọ tinú kan náà jáde eh. wípé ọmọ yẹn á lọ sílùú òyìnbó tó ń lọ yẹn. wọ́n ti gbọ́ ẹ tó bá gbọ́ tèmi èmi ò ní kó máa lọ owó lèmi ò fi sílẹ̀ o. ẹ̀yin ọ̀rẹ́ mi kí ni problem dáàdi Désọlá ganan kí ló ń ṣe wọn gan tó sọ pé Désọlá gbọ́dọ̀ travel báwo ni bàbá ṣe máa máa sọ pé kọ́mọ òun máa ṣòrire. tó bá tún ní ká wò ó dáadáa ó possible kó jẹ́ pé Désọlá ṣe dáàdi ẹ̀ torí títí tí ọlọ́ọ̀bá ṣe dáadé kí ni reason ti dáadé máa ní láti sọ pé kó má travel lọ sẹ́ni wíyẹn. kò bẹ́ẹ̀ nà bàṣọ ọkùnrin bẹ́ẹ̀ nǹkan tó ń sọ yìí wrong ó dẹ̀ ń sọ with so much confidence sori ká lè mi ní help tí mo lè render fún Desola ni mo máa ṣe because Desola ò kì í ṣòro ọmọ bẹ́ẹ̀ ó dẹ̀ need one time yìí gangan ìmọ̀ nǹkan tá a fẹ́ ṣe o ju gbogbo ẹ̀ lọ ẹ jẹ́ káwa náà wò dáadáa ká fojú inú wò ó láti jẹ́ pé ó tún láti jẹ́ pé bàbá ẹ̀ rí ó ní tó rí tó fi wò pé kọ́ ọmọ òun máa travel ọ̀rọ̀ oríire là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ah, ah, báwo ni màá fẹ́ ṣe oríire tí bàbá mi máa fi sọ wípé kí n má lọ bì kankan ah, tó bá dẹ̀ ní kóun náà máa travel ẹ jẹ́ kó jókòó sílẹ̀ ní kọjọ́ máa wojú ara wọn kó lé tó yẹn àwa ṣọ̀kan la bí dé sọ́lá àbáwá la bí ni. tíwúrà kí ló tó ń sọ̀rọ̀ báyìí. ó ṣe máa ní kó má travel. irọ́ èmi mo dì í mú ṣé mi mo ní kó má lọ mo bù ú so físà tó jẹ́ pé wọ́n kàn fún lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ kò tiẹ̀ ṣe wàhálà rárá lógún báyìí tó tó apply fún físà báyìí kí á ná fún. ẹ eh, ṣé mi mo wá bí Désọ́lá ni. àjà màjà. Ah, ah, adé ń sọ pé kó má sọ nǹkan dé ń tẹnu mọ́ ó wrong ah, ọ̀rẹ́ wo èmi ni kò wò kí ló rò pa lè ṣe. owó náà ni kò sọ̀rọ̀ káwọn bá ṣe máa arrange àbí ká sọ̀tẹ̀ hàn. ẹ ráwọn méjèèjì ẹ kọ́wó lẹ̀ owó náà lè lè kó lẹ̀ owó ló lè ṣe ẹ eh, ní àìdíà. sori ìkan tó bá wà yìí ó máa le díẹ̀ mi lè parọ́ fún ẹ ìwọ náà mọ̀ pa ti wá ọjọ́ ti pẹ́ bẹ́ẹ̀ táìmù tó wáyé wrong ah, time ni sori ah. ah, bí nǹkan ṣe ń lọ ee pàdé mi àáfà náà sori bí nǹkan ṣe ń lọ ìgẹ́ta sí bí mi lè parọ́ fún ẹ kò sí ọkàn lẹ̀. tolu ẹ jọ ẹni tá à ń sọ̀rọ̀ pa ẹ ọmọ ìyá mi gangan gangan gangan òun náà bí lẹ́nu mi ti mind tí tí bá lè rí yàn tó lè yà mí máa dá padà ọlọ́run gbọ́ ọlọ́run gbọ́ máa dá padà ah, dádì ò dẹ dádì ò dẹ tẹ wọn ò mẹ́sẹ̀ nǹkan wọn kàn ń gbójú ni wọn kàn ń gbójú ni because èmi nìkan náà ló ní èmi nìkan lèèyàn tó ní mo tún mo bójú tẹ bá try láti rálé ara tí bá lè rí ẹni o ẹjọ tó yọ ọlọ́run ẹyọ rẹ mi ẹni tí tẹ bá lè ṣe fún mi máa ṣètẹ ẹjọ tó yọ ọlọ́run lẹkẹ ẹ ìwọ náà ṣàmù pé a lè parọ́ fún yẹn àtijọ́ ń ba bọ̀ ti pẹ́ bọ̀ sórí time to why? wrong time ni kò sẹ́ni tí ń lẹ̀ rárá. ọmọ ìyá a lè parọ́ fún ẹ even àwọn clients gan ò san owó mọ́ ikùn ló dédé àbúrò èèyàn tiwa náà ni. Hmm. kíni kan tiẹ̀ ni a mọ̀ pé tá a bá ṣe fún àbúrò ẹ̀ ìwọ náà la ṣe fún tó bá lè dáfá àbúrò ẹ̀ náà tó bá ó máa kàn ó máa kàn wá náà. ó máa kàn wá náà. táìmù ó kàn dùn mí ni bọ́ ó mọ̀ kó tó ṣẹlẹ̀ a lè sọ ọ̀la o bọ̀ táìmù yìí. ẹ wò mọ́ mi tẹ bá lè fún mi lówó yìí iṣẹ́ tí mo bá kọ́kọ́ ṣe fún oṣù méjì oṣù mẹ́ta ni màá fi dáwó yẹn padà fún yìí mọ́ mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣàánú mi. Tẹ̀sọ́lá. Má. Ó mọ̀ o. Ó mọ̀ pé abiyamọ ni mí. Mi ò ń ṣàbí àgbà bíi tẹ̀gbọ́n mi. Bẹ́ẹ̀ni mo dẹ̀ mọ̀ pé kán ní ọ̀rọ̀ ọmọ ń kàyàn lára ọ̀rọ̀ ọmọ máa ń máa mú mi lómi torí àti fún ẹ lówó tà sọ̀rọ̀ ẹ̀ yìí òun kọ́ ni problem fún mi àmọ́ ìwọ náà mọ̀ pé mi fúnra mi mi ò lẹ́nì kankan ọlọ́run nìkan ló bá mi gbọ́ bùkátà owó àwọn tó dẹ̀ wà lọ́wọ́ tèmi náà ìwọ náà mọ̀ pé lákúnléṣẹ́ rí admission ni admission ẹ ni mo fẹ́ lò fún wọn kò sí problem kí n tó délé ọlọ́run ti kára rẹ̀ á ti bá mi fọ́ tọ́ lákúnlé lọ́kàn gbogbo bí n bá ti ṣe bá a sọ á gbà sí mi lẹ́nu màá bá sọ̀rọ̀ kó ṣe sùúrù di ọdún tó ń bọ̀ ká tó máa sọ̀rọ̀ ti admission tiẹ̀ níta máa ṣe rè eh, máa fún ẹ ṣe àmọ́ má gbàgbé o. ẹ wò Désọ́lá má gbàgbé o. mọ́mì ah mọ́mì gbàgbé kẹ́ gbàgbé kẹ́ mọ́mì ah ẹ ṣoore bàtàbàtà fún mi màá wá gbàgbé ẹ wò mo fi ń dá yín lójú tí mo bá débẹ̀ ah ẹ wò mọ́mì ní gbàgbé yín o olóore mi lẹ́jẹ́ mi ní gbàgbé yín o ẹ ṣé mọ́. sáyẹ́ mi sí. àǹtí Désọ́lá kọ́ ni mò ń wò yìí. èmi nìyẹn o ah. ẹ kú ọjọ́ mẹ́ta. ẹ wọ ọjọ́ kan pẹ̀lú báwo ni nǹkan ṣe wà pa. a dúpẹ́ fọlọ́ ojú yín ló ń jó yìí àbí o. ẹ kú palẹ̀ mọ́ náà. àwa nìyẹn o by this time next week má ti wà lọ́wọ́ má ti máa sọ̀rọ̀ lókè eh. <laughs> mi lè wait. ẹ dúró náà mọ́mì nǹkan mú mi wà àlàáfíà lọ wà nínú gbọmọ fún wọn lẹ lé nsìn nígbà tí mò ń bọ̀. ẹ wò ẹ bá mi kí wọn o kẹdẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn èèyàn ní mọ́mí o mi ìlẹ̀ ẹ bá gbàgbé wọn láéláéláé. Ah, hmm. ṣé ti ẹ̀rí sí mọ́mí ẹ̀ mọ́ ṣe máa ń ṣe ni ẹ máa ń ṣe oore títí wọn nìyẹn o even gan èmi gan ẹ máa ń ṣe fún mi mo ṣe máa ń ṣe fọ́ọ̀rẹ́ mi náà nìyẹn everybody ló ti mọ̀ wọn fún mọ́mí onínúure ni wọn ìyá dáadáa ni ah. wọn. inú mi dùn gan ni. ọ̀rẹ́ ṣé sista adé sábà tó sọ pé ọmọ ẹ̀gbọ́n mọ́mí yẹn lẹ́lẹ́. àwọn náà ni ẹ ra mọ̀ yẹ́sì máa ẹ ẹ̀dùn ìyá àmì. ibi tẹ́ ẹ̀ lọ lágbàá wọlé máa dé bẹ́ẹ̀ àmì o àmì o àmì o ẹ̀yin gbé sájò òun àmì ṣe kẹ́tẹ́kì ara yín. àtúndé sọ́lá ẹ wò tẹ bá ti ń bọ̀ ẹ má gbàgbé mi o ah, ẹ gbọ́dọ̀ bá mú nǹkan bọ̀. ẹ má wọrí ọ̀tọ̀ láyé yín ẹ má wọrí ẹ ṣe gan-an all right tó dàbọ̀ kẹ́tẹ́kì all right. <laughs> ẹ má bàa mi sọ bẹ́ẹ̀ mọ́ ẹ̀yin máa sọ pé nǹkan tí mo ṣe yẹn ò dáa ṣé nǹkan táwọn ṣe yẹn ṣé nǹkan tó ṣe yẹn ló dání you can imagine ládùúrú wàhálà tí mo ṣe sleepless night tí mo ní tí mo fi mi cut off mark mo wá gain admission mọ́ sí tèmi owó tó yẹ kẹ kó fún mi ọmọ yín kí ló fi rán admission mi ẹ wá dẹ kó fún ọmọ family òṣì kan kó fi travel out ẹ wá ní kí bá ṣe ẹni kí bá kúrò lé ṣe yẹn máa ń lọ́kọ́ lè kó fọwọ́ kó mi ni ẹ kí ni mo fẹ́ ṣe báyìí ẹ wá sọ mí nǹkan tí mo ṣe ò dáa mi ìlọlé mi ìlọlé and that is fine now. o Lákúnlé mo máa ṣe sùúrù mi o ṣó ti yẹ gbogbo alámọ̀ kíkan tí mọ̀mùsí ẹ̀ ṣe kò dáa kò dẹ̀ sẹ́ńtọ́ bọ̀ tó máa ṣe rẹ́ ẹ̀fùn tí mi ẹ̀ máa dùn sí tó bá ní kó fẹ́ máa fara ya fẹ́ máa bínú jù báyìí lọ kò lè sọ gbogbo pílọ̀ tó wà nílẹ̀ yìí á ti máa wọ̀ sí ni o. lákùnrin okun òun ò rò káwa rò at this point nǹkan tèmi rí ó yàtọ̀ sí nǹkan tó ń rí o ó normal kò bínú kò faraya but kò ń ṣe nǹkan tó yẹ kó máa ṣe lọ́wọ́lọ́wọ́ lélẹ̀ alternatives mi ló yẹ ká máa wá báyìí. alternative bíi kí ni. other means to source for money. bí kí máa ṣe mechanic àbí kí n máa bá wọn ru pọnpọ àbí yóò nílé iṣẹ́ búrẹ́dì tó fẹ́ mú mi lọ. irọ́ kò ṣe bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ wà ń bí èmi láwọn tó ń jẹ mí lówó bí ẹ ń bá sùn ṣẹ́gun gbogbo àwọn tó ń jẹ mí ló máa pè wọn lẹ́yìn kọ̀ọ̀kan gbogbo ọ̀nà tóun náà bá mọ̀ àárín àtọ̀ gbogbo ẹ̀wọ̀n tí wọn náà bá mọ̀ bẹ̀bẹ̀ fún help ọlọ́run tó dẹ̀ ò da ẹ fún yàjẹ́ ọ̀rẹ́ mi ó ti yé ẹ jọ má faraya má bàrà jẹ́ jù báyìí lọ. má ronú mo má fi òun ṣe rẹ léṣe náà nísìtò ṣe ń ronú sí bá ṣe rẹ léṣe sàtúnmọ̀ máa nípa tí wọ́n fẹ́ máa gbé lọ sọ́yọ́ sítáǹsì onídìbò lè nà. ah ti bá miss admission mi ni forgive mommy. o lè miss ẹ o lè miss ẹ ṣùgbọ́n fọkàn bá. mo máa yẹ kí n parọ́ fún ẹ mo lè fi anything bẹ́ẹ̀ tẹ̀ wípé o miss mi tó bẹ́ẹ̀ mi ṣe miss ẹ ọlọ́run <laughs> I missed you so much so báwo ni everything um, ṣé òtútù ò máa mú ẹ jù ṣá because mo gbọ́ wípé um, time tẹ wà pé òtútù yẹn lágbára gan tó bá ti fẹ́ máa jáde kó máa dì ká kó máa wọ àwọn nǹkan tẹ máa ń wọ yẹn tẹ máa fi dì dáadáa kàkà kókó yẹn <laughs> ẹ ṣé dáàdì ẹ wọ́n wà bíbáyìí dáàdì jẹ́ kí n jẹ́ kí n gbé fún wọn jẹ́ kí n gbé fún wọn báyìí ló ń gbé ó ṣì kúrò wájú mi ta ló fẹ́ gbé fóònù wa bá. ìwọ kọ́ ìwọ kọ́ láti fẹ́ bá ó dà pé mi mọ̀ àwọn àtẹ̀kọ́ jọ ní argument ẹ má wọ̀rí so máa bá ẹ sọ̀rọ̀ létà ẹ máa fi ẹ láàrọ̀ la ọ̀rọ̀ tó bá dalẹ̀ ní táìmù àbí báyìí ok kò tẹ́kẹ̀ kó o bá jẹun dáadáa o tó gbọ́ ọ̀rẹ́ ṣé nǹkan jẹun lọ́pọ̀lọ́ ẹ̀yìn. dadi. ṣé nǹkan jẹun lọ́pọ̀lọ́ ẹ̀yìn. bí ti báwo ẹni ìwọ fẹ́ gbé fóònù dé sọ́lá fún ah, ah. ṣé o mọ bó ṣe lọ ń lè yìí ni. dadi ẹ dúró ẹ jẹ́ kí n béèrè pẹ́tàn kan lọ́wọ́ yín sẹ́yìn kọ́ lẹ bí ọmọ yìí ni. kò jọ bẹ́ẹ̀ pẹ̀lú wà tó ń wù sí. kí ni nǹkan tó ṣe ọmọ jẹ fisa lottery a nídìí ẹ̀pù yín ẹ̀ ṣe anything fún ọmọ lọ sílùú òyìnbó láti lọ sórí ire dadi wáyé tẹ máa ń ṣe báyìí gbogbo ìgbà tó bá ti ní kí n gbé fóònù fún yín pòun fẹ́ bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lélẹ̀ kó dànà o. nítorí pé kò ṣe fẹ́ nù mí ẹ mi ò lè bá sọ̀rọ̀ nítorí pé kò múnú mi dùn iṣẹ́ tí mo sọ pé kó kọ́ tó wù mí yí pé kọ́mọ mi kọ́ ó sọ pé òun ò kọ́ àfi ìlú ìlú wèrè tó sọ pé òun lọ yẹn bó ṣe lọ ló ṣe máa bọ̀ àfi tí ò bá kí n ṣe èmi bó ṣe lọ bó ṣe lọ ló ṣe máa bọ̀ kò ní ilé nǹkan kan wá sílùú ìpadà bẹ́ẹ̀ ni mo sọ tó bá rí ṣe à ìwọ gan tí mo sọ pé o kọ́ṣẹ́ bábà tó o bá kọ́ṣẹ́ bábà yẹn tó o kọ́ṣẹ́ bábà yẹn ojú kan tó máa wà ló wà yìí. ẹ má ṣe pé fèmi o ẹ má ṣe pé ojú kan tó wà ló máa wà yìí. láti láti kékeré tí mo ti ń gbé yín kiri so ìwọ ẹ̀ ní múnú mi dùn. àbí ṣé ẹ fẹ́ kọ́ ọmọ èso rire ni. ó tì í tẹ́lọ̀ tí mo sọ pé kó lọ kọ́ kì í ṣoríire ṣé tẹ́lọ̀ yẹn àwọn èèyàn ń ṣoríire ń bẹ̀ kí ló lọ mú lọ́hùn kí ló ń ṣe lọ́hùn kí làwọn tó ń ṣe lọ́hùn ah ah ṣó mọ̀ wípé kò nọ́mbà ò lọ náà. mo ẹ ṣì máa try ẹ ó máa lọ. mo ṣì ń try ẹ náà. ẹ try ẹ. Ah. ní ọmọ tó jẹ́ wípé ó kéré jù láàrin ọ̀sẹ̀ ó kéré jù a máa sọ̀rọ̀ bí ẹ̀ mẹ́rin désọ́lá ló wá dẹni tí mo wá ń pe nọ́mbà tí tí mi ò rí ìjìmọ́ yìí. mọ́mì mo ti sọ fún yín sùúrù lẹ máa ní ẹ máa ní sùúrù lọ́pọ̀lọpọ̀ ni ẹ ṣe sùúrù o torí ẹ mọ̀ pé àwọn tó wà ń lo ìbò yẹn tó máa ti wà mí ṣe máa ní láti switch off fóun wọn wọn ò ní fẹ́ kí anybody disturb wọn tó bá wà lẹ́nu iṣẹ́ ẹ ní sùúrù náà mú mi ẹ́. gbogbo wọn náà ló dẹ̀ jẹ́ wípé tó bá ti switch off fóònù níbi iṣẹ́ tán bá délé náà wọ́n tún máa switch off tán bá rìn lọ lójú ọ̀nà náà wọ́n máa pa ọkọ mi. ṣé o pé Désọ́lá mi ò tí ì rí bá sọ̀rọ̀ náà. ẹ ṣọ àlọ́ ọ̀rọ̀ pé n kí lè fura yín stress so tẹ bá pè tí náà mi bá lọ bóyá kò fẹ́ kẹ́ bó sọ̀rọ̀ ọ kó wà I don't know ẹ wo mọ́mí nǹkan tó bá mi kọ́ ni mo ti ń jáde lọ amáyé àti báyìí. bọ̀tà dé mi àti ẹ̀kọ́ yìí. Ah, mọ́mí àníkẹ́ ní sùn. Ọlákúnlé mi. Ah, ṣé o ṣe pọ́ ọmọ ẹ fẹ́ joyè abáramú rẹ jẹ báyìí. mọ́mí ẹ fọkàn yín balẹ̀ ẹ má wọrí ẹ fọkàn yín balẹ̀ nọ́mbà ẹ wo mo wà ṣọ́ọ̀pù tẹ bá tún try nọ́mbà yẹn ó máa lọ. ok ẹ tún try ẹ. kí ló dá yín dúró látàárọ̀ náà. wo má bínú oníṣòrí burúkú tá a bá yanjú ọ̀rọ̀ àwọn pípì wọ́n máa sọ́ nìkan míì mọ́ wa lọ́wọ́ létà ó ti yẹ ẹ jẹ́ ká tètè máa lọ náà bẹ́ẹ̀ ó ti yẹ. Lagule, lagule, lagule. just just like that oh, listen gbe gbe gbe gbe to the clinic ah, But listen, listen, eh, ṣí mọ́tò mo ti ọlọ́ọ̀kẹ́ mo ti ọlọ́ọ̀kẹ́ it. just open it ah, Lagule. Oh, Jesus. Oh. <laughs> honestly gbogbo wọn ló wà ò ń bọ̀ nílé irọ́ ni o ìwà àtọkọ ẹ̀ oh my god this is good news àwa náà mama expect ẹ kí ni surprise náà oyún mi ní láòdẹ mi ní láòdẹ. <laughs> hey ọ̀rẹ́ mi congratulations honestly inú mi dùn fún ẹ gan ọlọ́run aṣọ ẹ̀ dé láyọ̀ ló máa bá wa náà. alright <laughs> ẹ̀dínwúrà ló ń sọ̀rọ̀ gbogbo wọn wà dáadáa. <laughs> àmì kí ọ̀rẹ́ mi bá mi kí. ọ̀rẹ́ kò sí problem ọ̀rẹ́ mo ti wà pẹ̀lú wọn so màmá pè é lítà. All right, darling. I love you too. Bye. Bye. Ah, Báwo ni iṣẹ́ àlàáfíà ló wà? inú mi dùn fún Bọ́lá o ó mọ nǹkan tó ń sọ ni ó lóun ò ní pẹ́ dé ó lóun máa wá òun àtọkọ òun and the funny thing tó inú mi dùn tí mo wà excited about is that ó ti lóyún olúwa ṣeun olúwa ṣeun olúwa ah! ṣeun sísọ ah! ọlá padà lóyún ah! inú mi dùn inú mi dùn inú mi dùn gbogbo nǹkan ni mo like mo hate kéèyàn máa ṣe wáá wáá wáá bí sàríyàn lọ́pàá ìwọ rèé lọ́jọ́ náà tó ń takò pé kí ló dé tó he fẹ́ travel my dear ọ̀rẹ́ mi ìwọ mò ń bá sọ̀rọ̀ ṣe. mi ò takò mi láìkẹ́ mi ìtakò ṣé pé mò ń takò náà. Hmm. ee eh, ṣé bá a kàn ń discuss láàrin ara wa ni mo ṣe mo máa takò ẹ̀mí náà mọ̀ pé mi ò mọ̀ kò yí pé mo yéè tẹ̀ mo láìkẹ́. ọ̀rẹ́ mi hmm? má dà lóhùn sórí tí Ọlọ́run bá ti ṣoore ńlá báyìí nínú ayé èèyàn gbogbo àwọn ọ̀tá èèyàn báyìí ọmọ ọmọ bá onírè yọ ni. Ah, mo ìṣèwárí pé ó mú gan ni ó fọ́ fún ogbe mu gan òpònú ọ̀rẹ́ tó bá kí n ṣe mùmú ni. màìdíà màìdíà má ta èkúta sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ lọ́wọ́. ẹ máa sọ lọ. o tún wá mọ nǹkan tó wà ń bẹ mm. yorùbá ló tún rí fẹ́. Ah! olúwa ṣe o. àánú mo ò rí gbà. adé orí ọ̀kì. Ah, oh ẹ rẹ ni sọ ẹ lò látijọ́ tẹ ṣe wà ń bínú àfihàn yìí alágùn pẹ̀lẹ́ máa bọ̀ náà ẹ ti in fact ẹ ti wà òkè gan ni ẹ ti drip yìí bá ti tán mo máa fún yín lábẹ́rẹ́ ṣe ti gbọ́ máa yọjú sí yín láìpẹ́ ẹ pé kí ẹ máa ṣe wọ́n. ẹ park sí ojú ọ̀nà ẹ sọ́rí ìjàre ọ̀rẹ́ pẹ̀lẹ́ báwo alára ẹ báyìí mo ṣàwà òkè. má bínú ó ti ẹ̀yẹ ká ti débi idiot máa ń kọ́ ló park sójú ọ̀nà adẹ́nbà drag. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀jọ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ ni ẹ̀jọ̀ tó fẹ́ lọ gbogbo pa tẹ bá lè sá gbogbo ọ̀nà tẹ bá lè rìn sí ẹ̀jọ̀ ẹ bá mi rìn sí ẹ̀jẹ̀ kí n lákúnlé fọkàn ẹ balẹ̀ lágbọ́ ọlọ́run kò sí kan tó máa ṣe ẹ́ ṣùgbọ́n àánú ti try best wa ṣé o ti yẹ gbogbo kan tá a ní ká láti fi support ẹ everything ò ti jọra wọn bọ́lá gbọ́ ọlọ́run mọ̀ kó máa jọra wọn. àmín àmín ọ̀rẹ́ ojú mi bó ṣe sọ òótọ́ ni o à ń gbìyànjú gidigidi àádẹ́ in fact ibì kan náà láti ń bọ̀ ń sìn promises upon promises náà ṣe ni so um, ẹnìkan ṣoṣo tó ṣe ọ̀hún sìn òun náà ló ní káwa ní six pm which is embassy so hopefully má wọrí lágbára ọlọ́run ọlọ́run àmọ́ ìláradá ọlọ́run àfún wa ní nǹkan tá à ń wá rí. má fi òun ṣe rẹ léṣe o ṣùgbọ́n.

mo máa ń sọ fún pé kẹ́yìn máa ronú ẹ yé ronú ìrònú ò dá lára ìsan ló máa ń fà sí àgọ́ ara mú mi ẹ jọ̀ọ́. yẹmi sí. mú mi mú bọyín. yẹmi sí kí n má ronú ó dẹ̀ rí mi tán. ó yé mi. yẹmi sí orí mi tán kì í ṣe pé orí mi ṣẹ́kù. Hmm. ṣé tèmi ò ti bá mi báyìí èmi ni mo wá dẹni tí Désọlá fi gbéra láti ilé òyìnbó tí Désọlá fi dé Nàìjíríà tí mi ò mọ̀ wọ́n tún wá ta mí lólobó mo tún wá wá Désọlá lọ lẹ́yìn tí mo ṣe gbọ́ àlàyé fún tí mo jẹ́ kí Désọlá mọ̀ wípé Ọlákúnlé mi wà lọ́sípítù lọ́wọ́lọ́wọ́ tọmọ mi ní ìdòwò tó dẹ̀ mọ̀ pé mi ò lẹ́nì kankan tí Désọlá dẹ̀ mọ̀ wípé bàbá tó bí wọn gan kò sí ní ìpeni tó ràn yàn lọ́wọ́. Bísọ́lá ń sọ fún mi pé òun àtọkọ àwọn ń fi owó ṣe nǹkan kan lọ́wọ́ oh. láti ìgbà yẹn báyìí ni Désọ́lá ò ti gbé aago mi mọ́ ah, tèmi má bá mi o ṣé báyìí lèèyàn ṣe burú tó. ṣe mọ́mì ọ̀rọ̀ àwọn èèyàn lẹ ti rí yẹn o ah. bí àwọn èèyàn ṣe máa ń ṣe nìyẹn bí wà wọn ṣe rí nìyẹn ẹ̀yin ni máa bẹ̀ kẹ́ fọkàn yín balẹ̀ kẹ́ má ronú mọ́mì ẹ̀ ń sunkún mi ò láìkí bí yín ṣáà láìkí bí ẹ ṣe ń ṣe ẹ́ eye sunkún mi ẹ fọkàn yín balẹ̀ ṣe rí kò sí nǹkan kan tó máa ṣe Ọlákúnlé lágbára Ọlọ́run kò sí nǹkan kan tó máa ṣe ó máa wà láyé ó máa wà láàyè ìṣe ọmọ àjìnà fún yín jẹmọ́ mi ẹ má wọrí kò sí nǹkan kan tá a ṣe ẹ ṣáà ọkàn yín balẹ̀. èyí bá mi. hello hello èmi ni wàá aṣọ ti fọ mọ́tò yẹn tán kí ló máa ń ṣèwọ̀ bọ̀ yìí ẹ́ mọ́tò ti ti gbélẹ̀ látàárọ̀ wò kó fọ́tí nítọ̀ ẹ̀yìn ẹ̀ kí máa rí eyín kí máa rí eyín mi ń bẹ̀ tó fẹ́ kó fọ́ kó fọ́ dáadáa ni o Tòkunbọ̀ wash fọ́ Tòkunbọ̀ wash ìyẹn náà wà òkè tó o bá fọ́ mọ́ mi ò ní fọ́ ẹ lówó kọ̀rẹ́ẹ̀tì ni mo sọ yẹn o má bí mi ibi tí mo wà mo wà ní ìfàájì yìí. dáàdì dáàdì dáàdì ẹ̀dẹ̀ kú ayé. màá gbé ẹ padà màá gbé ẹ padà ẹ mo ní kíkan fìgò mẹ́rin wa wò ní. Hmm. o ṣe o ṣe wàá gbà yìí mò ń bọ̀ sí. ìgò mẹ́rin tán. lékè kí ló wá ṣe ń bì. dáàdì dáàdì. kí ló wá ṣe ń bì gbóyún jàre ya. mo ti mọ̀ pé ìgbà ilẹ̀ máa wà ìgbà tí mo wo first joint tí mi ò rí yé mo wo second one mi ò rí mo mọ̀ pé ìgbà ilẹ̀ máa wà dàdì ìgbà wọn lẹ́bi èèyàn tó bẹ̀rẹ̀ sí ní mu bí ẹ̀ káàkiri ókè ìgbà tí jésù bá ti dé sìn ẹ̀ ti wá di olówó owó ti wà lápò yìí ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní touch gbogbo joint lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ̀ ti dẹ̀yẹ̀ tó ń mu bíà ẹ̀ ti dẹ̀yẹ̀ tó ń jẹ kí ló léyìn náà ṣáàsọ tẹ́ẹ̀dì ni àbí kí ni kí ló wà ń bẹ ókè pọ̀mọ́ ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní di èèyàn tó ń jẹ pọ̀mọ́ tó ń mu bíà tó ń ṣe gbogbo ẹ̀ káàkiri dádì. kí problem kí ni ìṣòro ẹ Gogo? pẹ̀lú dísọ́lá ṣé bẹ́ẹ̀ mi ni mo bí nǹkan mi. ẹ̀ẹ́ and eh, tòró òsì tí mo fi bí e, e, kò ń jẹ́ pé bóyá o yá mi àbò gbé fún mi èmi oh. fúnra ra mi ni mo pọ̀ síkùn yẹ oúnjẹ ọmọ lélẹ́yìí oúnjẹ ọmọ ní eh, ọlọ́mọ ẹ̀kọ́ pa yín lórí àkọyé ìwé mi nì. Hmm. Eh, ẹ sì ń lọ sórí mélòó. mẹ́rin orí mẹ́rin. tí n bá gba ká màá tún wá jáde màá tún mu mẹ́rin. níbò míì náà. níbò míì. Ah, ah. yẹn tó délé lálẹ́ ó yẹ kí n kírètì ah. kan tán. kí lè lè àbílẹ̀ ìyá mi tán bá dádì iphone ti Désọ́lá ti sínú ọdún kan yìí. <laughs> mo dáhùn dádì sí. ìyá sọ pé òun mú iphone wá fún mi láti ìlú òyìnbó. ó sọ fún mi pé ìlú mú wá fún. ó sọ fún mi bẹ́ẹ̀. iphone kí ni mo fẹ́ wù ní iphone kí. màá wọ́n mi ataṣẹ́ lójú kí ló ń ṣèwọ ọmọdé yìí. dádì lọmọ tẹ ẹ lọmọ tẹ ẹ mọ tẹ ẹ mọ bó ṣe méèkì ẹ bẹ́ẹ̀ tẹ ẹ fẹ́ kó sóríye fún ayé ẹ ti wá ẹ ó ti wá dọmọ yín sí ẹ ti náwó ẹ. atọ́bẹ̀ yìí ta o tí bá wọn sí ẹ lójú òní ríran délé tó yá wèrè ni. mo rúgbò ẹ̀ ló ṣe ṣe lè tú. mo fẹ́ wọ́n oh tutù. Thank you. Hmm. máa mu anything. kí ló fẹ́ mu. Hmm. máa mu títí lọ́rùn. ṣé ìwọ wa lè mu bíúrì ni. àtẹ̀jẹ́yàn tó lè mu nǹkan. máa mu tíṣẹ̀. Hmm. máa dáná jàre. ẹ bọ́ múṣẹ kúrò ń bẹ́ẹ̀ sìn náà ni kí tún máa bọ̀ báyìí. mo tẹ̀fẹ́ jáde o ẹ mo ti gbọ́ kò sí wàhálà mo ń bọ̀. ẹ ẹ ẹ sọ fún ẹ sọ fún pé mo ti ń bọ̀ ẹ má wọrí kò lè pẹ́ kò lè pẹ́ in the next ten fifteen minutes màá débẹ̀ ẹ kò sí wàhálà kò sí wàhálà. orí ajá máa lọ. ẹ wò mi ò ní lè tẹ̀lé yín lọ mọ́ tẹ́rí kò tí mo receive tán sìn sáìtì náà ti pè mí. ìkín. ẹ yes wọ́n ní pé kí n máa padà bọ̀. kí ló ṣe wà ní sáìtì sáìtì sáìtì sáìtì sáìtì èyí tó yẹ ká tó lọ jọ ń ṣe fàájì ká lọ jayé sìn ó tún lò lọ sáìtì. ẹ ẹ sáà mọ̀ pé aṣọ tó bá kángun ṣe gún náà ń pè ní jẹ́pẹ̀ èmi nìkan làbúrò mi ni ẹ̀yin fúnra yín ẹ̀yin méjì ẹ̀dẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ sí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọkọ ẹ̀ fúnra ẹ̀ kò lè ráyè lọ́bẹ̀ èmi nìkan náà ní láti máa mójútó ṣùgbọ́n ní láti lọ kí n bá wọn mójútó ṣẹgbọ́ mi ò ní lè tẹ̀lé yín lọ mọ́. ọ̀rẹ́ o mọ nǹkan tó ṣẹlẹ̀ o ní point o bẹ́ẹ̀ point yẹn kò kàn ní wait ni. how ah, ah ok máa sọ reason fún ẹ inú mi tẹ̀dùn kó béèrè pé how i will tell you ok nsìn àbúrò ẹ obìnrin ló ti marry ó ti ní family titi ẹ ṣé o fẹ́ o fẹ́ máa ṣe bọ́ẹ̀ bọ́ẹ̀ bọ́ẹ̀ ìwọ náà dára ẹ̀ náà ó yẹ kí ìwọ náà ní tẹ̀ fúnra ẹ̀ kó bọ́ síta ṣó ò ní sẹ́tù dà ó ní plan fúnra ẹ̀ ni. ẹ bọ ẹ bọ èmi nìkan náà ló ní àbí ṣé màá lọ pe aláàtà pé kó wa máa mójútó sáì fẹ́mi ò dẹ̀ ní kankan tí mò ń ṣe. lóòótọ́ máa jókòó sí sáì tẹ́fẹ́ bẹ́ẹ̀ bí dé àbí. bámi ló máa fi parí. kò rí aláìsbọ́kùnrin lòun ni wo jẹ́ lọ́ máa lọ sáì tẹ̀ jẹ́ ah na wá for you eh. wo wo ṣo mọ̀ pé jóná kásùn tọrọ fúnra ọ̀rọ̀ bọ̀bọ̀ ẹ̀ ó fà mójútó. gan ah, àbí kí ló dé èmi tó tó jọ jáde. ká tó jọ jáde ìwọ náà torí ìgbàtàbù rẹ ti dé náà lélẹ̀ kò kò kò ráyè tiwa mọ́. wọ́n ló mọ̀ jáde kó máa bá jẹ lọ. ìjà káwọn jáde tiwa. ló dé dáàdì dáàdì dáàdì ẹjọkọ ẹjọkọ ẹjọkọ bí tẹ̀ ń wúkọ báyìí. Ah, dáàdì ṣé kí bá yín gẹ̀tọ̀ ṣé kí bá yín gẹ̀tọ̀ omi ni omi omi. dáàdì. dadi yẹ gbomi na. mo dáhùn mo fẹ́ pé mo dáhùn dadi dadi dadi. ilé ayé ibi ògùn ṣùgbọ́n ní kálukú àbí tiẹ̀ lára. Dísọ́lá kò yẹ kó jẹ́ Dísọ́lá ní gbogbo orú nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí ó kéré sí gbogbo nǹkan tó ń gbó tó yìí. ẹ wo kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sẹ́dá láyé yìí tó lóun ò ní mọ̀ sí ká ní Dísọ́lá dè ti mọ̀ kò bá dè má wà lé o láti jókòó sùn ọ́ kí ló dé tí ò ṣe ní wálé ṣebí wọ́n máa nílé láàbọ̀ sí mi oko ni àjọ òde lè dùn kó dàbí ilé ilé tó ń wá wá ló wá di wàhálà sí lọ́rùn báyìí ah, àánú ẹ̀ ṣe mí gan o. ó ń ṣèwọ nìkan alùdésọ́lá ṣe mí gidi gan ni mo rí lè fi èèfún gan. báwo la ṣe máa lọ kí báyìí ẹ wo mi ò mọ bó ṣe ń bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà o mi ì mọ bó ṣe máa ń ṣe ìwọ ẹjọ́ mi tiẹ̀ mọ bí mi fẹ́ bẹ̀rẹ̀ ṣé mo fẹ́ ní kó pẹ̀lẹ́ toyún tó jábọ́ ni àbí ti dádì tó kú báwo mi fẹ́ bẹ̀rẹ̀ náà. má sọ̀rọ̀ báyìí náà ẹ aṣáàdébẹ̀ ká ló tún ní. ọlákúnlé ọkọ mi ìyá ò ṣe pààrọ̀ ẹ kò sí gbogbo ẹ̀ṣẹ̀ tí ìyá lè ṣe ọmọ láyé ọmọ máa forí jìnnì o kó má bàa wà tipasẹ̀ aró bí ọ̀hún tàpá sọ́run ẹ̀ wọ́n ṣòrí àṣìṣe ni mo ṣe o ṣe lèmi dàrú wípé kò sí nǹkan tó burú nínú kéèyàn dúró tọmọ ẹ̀gbọ́n tọmọ àbúrò tọ́jú ẹbí tọ́jú ará tọ́jú èyí kan bí inú tèmi ṣe rí òun ni mo ṣe wà àmọ́ ṣá dáríjì mi ọkọ mi mo gbàdúrà gbogbo ogun tó ti rí kọjá lágbára ọlọ́run kò tún ní padà mọ́ jọ ọkọ mi mọ bàbá mi. a ah, ní ọ̀nà ọ̀nà mọ́ ní irọ́ irọ́ irọ́ ẹ̀jẹ̀ náà kò lè fún mi ẹ̀ náà kò fún mi. àlọ́ ọlọ́run. ṣẹ́rí mọ́ mi first thing kí n mọ̀ pé um, tó bá jẹ́ mo ṣì ń bínú sí mi ò ní padà wá sínú ilé mọ́. so me coming back to the house that means no to your saying me. and um, secondly tí mi bá jẹ́ kí wọ́n pé nǹkan tẹ̀ ṣe kó dùn mí kó dára rà ṣe rí ìwà tẹ̀wù yẹn ó dùn mí ojú ẹlẹ́dà mi ni mọ́ mi kí ni kò bá ṣẹlẹ̀ kí ni kò bá tẹ̀ ẹ̀dẹ̀ please ọmọ family above ọmọ tẹ̀bí mi ọmọ ọlọ́mọ ò ṣe fi ṣọmọ nǹkan tẹ́yìn ló dẹ̀ sọ pé ìyá oníyàá náà kò ṣe fi ṣe yà so tí n bá tiẹ̀ ro tẹ́nítìn màá ro ìgbà tẹ́ lóyún mi tí ẹbí mi àti wọn látẹ̀ṣe tí mo fi dàgbà lágbà tí mo bá rògbò yẹn ni um, mi ò ní lè dáríjì ọmọ tí rògbò yẹn mo dẹ̀ ló pé gbà tábà dẹ̀ ni pé àjàjà kan lè mi àní kò ní parí báwo la ṣe fẹ́ jà mí so ó ti tọ́nu mi a dẹ̀ dúpẹ́ fọlọ́n pé um, ọlọ́run ò jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó já sí bá a ṣe fẹ́ kó rí mm, because ká ní kò ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹni tó jẹ́ bí áńgẹ́lì tọ́lọ́run rán sí mi tó rí mi lórí sick bed tó dẹ̀ bá mi sanwó bóyá ọ̀tá mi ò bá ti kú báyìí àmọ́ àdúpẹ́ bàtà ọlọ́run dẹ̀ tó wá wà tí ọlọ́run ti fún mi ní second chance tí ò pa mí kí wàá ní mo fẹ́ bínú sí bàtà bá ṣẹ̀mí lẹ́ṣẹ̀ lè wá sọ pé kò ní tán báwo lè fẹ́ ṣẹ̀mí ìyá mi dẹ̀ ní bí nǹkan tẹ̀ sọ mi lè rí yàrá lọ́jà mi dẹ̀ lè fi yà pààrọ̀ yà so everything ti tán ka ka gbé yẹn sínú past ka bẹ̀rẹ̀ nǹkan mi. o ṣe ọkọ mi o ṣe nǹkan ò ní ṣe é fún mi <laughs> lágbára náà. àwọn àgbà bọ̀ wọ́n níbi kulé ò pani tó di orí hmm. pani àwọn àgbàlagbà yẹn náà ló tún wá sọ pé ojúlala kan fi ń ṣọrẹ òun fẹ́ jẹ́ kó mọ ọkàn inú ara ẹni ò mọ òkun hmm. lẹ́yìn family ẹ i mean your father àtẹ̀gbọ́n ẹ honestly má trust any other person o hmm. inú ara ẹni kò mọ o. Dẹ́miládé ìwọ ló ń sọ̀rọ̀ báyìí wọ́n mà tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ olóore mi ni nà ó gbogbo nǹkan tí mo jẹ́ lẹ́ni gbogbo tí mo dà lẹ́ni kò ṣẹ̀yìn wọ́n mọ̀ yẹn tẹ́yìn náà dẹ̀ mọ̀ sí i tí bá wá ní mo fẹ́ san ìyá yẹn lẹ́sàn-án rí ń sìn mi rò pé bad now. ó fọ́n nìgan ṣé gbogbo èèyàn tó bá ṣe é lóore lòun láti san lóore padà ni láti gbàtà láyé ti dáyé ni a ti ń ṣe èèyàn kúkúrú lóore tẹ́pẹ́ ni èèyàn gúngùn ló ń san fún yàn what are you telling me ah ah okay o káàzú mi pé fine ó ṣẹ́ ni lóore àgbà bẹ́ẹ̀ tó bá yẹ pé kò dùn mọ́ nínú ńkọ́ sọ fún mi wo abẹ́tà kó ètè ya gbọ̀nà lú òyìnbó ẹ̀ lọ torí bó ṣe ń lọ sí ìlú òyìnbó tọmọ ìjókòó sí nàìjíríà kò lè dùn mọ́nú láéláé àṣírí ni mo gé fún ẹ yẹn. ó ti sọ bó ṣe rí tí òun lòwọ náà gbọ́ lẹ́nu rẹ̀ èmi máa advice ẹ̀ òótọ́ ó dáa kéèyàn sun rè bọ́n má sun rè ilé fi hmm. sílẹ̀ jẹ́ kọ́ lọ́n sun rè àti wípé ṣòro ọ̀pọ̀lọpọ̀ tó bá ṣòro gan pàápàá ọlọ́run nìkan ló lè bá wa dúpẹ́ lọ́wọ́ wọn ìwọ fẹ́ nìyẹn sílẹ̀ kó gbójú kó ń bẹ̀. kọ́tẹ́ láti sọ fún mi sí pé kí n má ṣe wọn lóore kankan àbí a sọ bẹ́ẹ̀ o a sọ anything ni o. mo sọ pé kò ah. gbójú kò ń bẹ̀ ojú àárín ìsinsìn kò fẹ́ san lórí. Ah. ṣé àwọn ọkọ ọmọ kékeré ara ẹ ní. wo jẹ́ àmọ́ ẹ lọ́wọ́. a ní kó dìde kó jókòó. ìwọ máa mi jẹun wà báyìí. Bísọ́lá mo ní kó jókòó. sórí yorùbá ní tàbá gbàgbé ọ̀rọ̀ àná àní rẹ nìkan àbàṣírí. Ṣorí tí n bá máa parọ́ fún ẹ ni màá sọ pé wà tó wù wípé kò dùn mí. Torí wèrè asínwín gan téèyàn bá hurú ẹ̀ sí, á dùn. Ṣorí Ọlọ́run, Ọlọ́run tó ṣẹ̀dá wa, tó ní ohun gbogbo níkàáwọ́ gan, ó máa ń jowú. Tọ́lọ́run bá ní kí n jowú, kò ní sọ wípé tóun bá ṣoore fún wa, gbogbo nǹkan tọ́lọ́run ń ṣe fún wa, kí ló fẹ́ fi ṣe? He owns everything in abundance ṣùgbọ́n for him láti sọ fún wa wípé tó bá ṣe oore fún wa bó ti wù kó kéré mọ́ tó ní ká máa ṣọpẹ́ ṣọlọ́run tó ń béèrè ọpẹ́ lọ́wọ́ wa ṣé kò ti fi àpẹẹrẹ hàn wá wípé even na gbọ́dọ̀ máa appreciate ọpẹ́ lọ́wọ́ ara wa mo ṣoore bàǹtàbàǹtà tó bẹ̀ yẹn fún ẹ. Ah! anyway inú mi dùn wí pé eh, ẹyẹn náà gbàrà ẹ náà gbòòrò ẹ bọ́wọ́ èmi àti ọmọ mi nínú gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ o ẹ̀yìn ẹ̀gbọ́n mi tí ó dẹ̀ wọn ọlọ́run náà kó pè sọ́dọ̀ well kọ́lọ́n kò fi orí jì wọ́n àmọ́ mo gbà ládùúrà wípé gbogbo àjálù gbogbo nǹkan búburú tó ti ṣẹlẹ̀ lágbára ọlọ́run irú ẹ̀ ò tún ní ṣẹlẹ̀ mọ́. kò tún ní ní oyún àìṣẹ́ dànù lágbára ọlọ́run wà á lè fún ara ẹ̀ wà á máa ní oyún wà á dẹ̀ máa rí bí wà á rí bí wà á rí gbẹjọ wà á rí gbẹjọ wà á rí tọ àwọn ọmọ á mọ ẹ àwọn àwọn ọmọ ẹ gbogbo nǹkan tí wà á tọpẹ bá dáwọ́ lé ẹ máa máa ṣàṣeyọrí ọ̀nà á máa máa la sí rere agbára ọlọ́run gbogbo gbogbo ibi tó ti bá ògiri pàdé ọlọ́run á dìbò ọ̀nà á wá là fún ọ̀nà á rí kọjá. ṣùtúbọ̀ kọ́ mi. ẹ̀sìn mọ̀ mi èmi náà ti realize these days mi má bínú sí mi torí bínú lákúnlé jọ torí Ọlọ́run mo mọ̀ pé mo ti ṣe mo ti ṣe ẹlẹ́dàá ẹ jọ torí Ọlọ́run dáríjì mi. Um, as for èmi everything ti tán ẹbí wọn mìíràn ṣe sọ um, tá a bá ṣẹ̀ṣẹ̀ kan àbí tá a jà kan tá a ní kò ní parí báwa la fẹ́ jà mí hmm. adédọ́fọ́ lọ everything ti wà sorted so nothing to worry about. Sure.